الحمد لله القائل وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وخيرته من خلقه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أدقني يا atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábìwá Muhammad ẹ̀yin arúsìn ọlọ́run ọba àtúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó jẹ́ ká láǹfààní láti tún bára wa pàdé lónìí níjókòó tòní lágbára ọlọ́run ọba àwọn àṣìṣe èyí tó ṣe pé ó máa ń wáyé lórí irun òun la fẹ́ ṣe àlàyé rẹ̀ kíkálukú wa tá a bá ti ń kírun táwọn àṣìṣe yìí ti ń bẹ níbi ìrun wa ẹ dákun torí ọlọ́run ẹ̀já ya jẹ́ àkíyèsí ara ká ṣe àtúnṣe àwọn ibi tí ó bá kù díẹ̀ káàtó. àáyà kan ọ̀nbẹ̀nu suratul Kahf àáyà yìí a máa dẹ́rù bà mí pọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ fún ànábì wa wípé sọ fáwọn sàbẹ̀ rẹ̀ pé hal unabbi'ukum ṣé kò ń fún yín nírò nípa àwọn tó ṣe wípé látàyé oníṣẹ́ wọn ńlọ ti bàjẹ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n ń lérò pé àwọn ń ṣe dáa àwọn ń ṣe dáa láì ṣe àní-àní ìrun jẹ́ ní tó ṣe pé ó ṣe pàtàkì pọ̀ nínú ẹ̀sìn Islam kódà orígun ẹlẹ́ẹ̀kejì onírun ńlọ́wà anabiwa sallallahu alayhi wa sallam ó jẹ́ àmọ̀ wípé awwalu ma yuhasabu alayhi al-abdu yawma al-qiyama as-sala anabi ní àkọ́kọ́ tí wọ́n kọ́ yẹ̀wò nínú iṣẹ́ ẹ̀dá tó bá dijọ́ gbẹ̀ǹde alùkìyàmà ìrun ni bí wọ́n bá yẹ ìrun wò tí ìrun bá pé tó dáa àti pé àwọn iṣẹ́ rẹ̀ yòókù náà òun náà dáa bí ìrun bá ti lè bàjẹ́ àwọn iṣẹ́ yòókù òun náà bàjẹ́ nù bàbá wa Tabarani àwọn ni wọ́n gba hadithi yìí wá látọ̀dọ̀ Anas tí bàbá wa alẹ́ Albani tí wọ́n sì ṣe àlàyé pé hadith náà hadith tó ní àlàáfíà ni yẹn ni pé tó bá ṣe pé àkọ́kọ́ tí wọ́n ọ̀kọ́ yẹ̀ wò nínú iṣẹ́ wa ó ní irun àti pé bìmí àti ẹ bá a ṣe ń kírun yọ̀bọ̀yọ̀bọ̀ yìí ọmọ yẹn ká kíyè sára kámọ̀bá àti ìka àbámọ̀ bọnu tó bá dijọ́ gbèǹde àlùkìyàmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wa oníwọ̀n kọ ọ̀rọ̀ nípa àwọn àṣìṣe èyí tí máa ń wáyé nínú irun ṣùgbọ́n díẹ̀ láàkà láǹfààní láti pera wa lákìyèsí sí nínú ìjókòó tòní lágbára lọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú àwọn àṣemáṣe èyí tó ṣe pé ó yẹ ká jìnnà sí léyìí tó ṣe pé ó lè kó bá ìrun wa yìí máa kírun kó bàjẹ́ pátápátá tàbí bẹ́ẹ̀ kọ́ kó ṣe pé ládàá tá a gbà ń bẹ̀ ó òní tó nǹkan lára àwọn nǹkan wọ̀nyí ìkíní. E ádámù tumani náà ti fi sọ̀lá irun téèyàn bá ké téèyàn ò farabalẹ̀ wọ̀ téèyàn ò ké pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ irú òrùn báwọn kò lè jẹ́ nǹkan àtẹ́wọ́gbà níwájú ọlọ́run ìrẹ́ tó ń kírun tó ṣe wípé látàtúmáì nù fi rùkú àyà níbi rùkú rẹ lórí irun ò ń bẹ̀ níbi ìforíkalẹ̀ ò déédéé kó o ń bẹ̀ níbi ìjókòó rẹ náà kò síbi tára rẹ ti balẹ̀ ọwọ́ ànkírun bí ìgbà tí adìẹ ti bá ń sá àgbàdo jẹ nílẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe ń kírun ìrun àlà àlà kò sí ní tọ́lọ́mù bàtà kò sí ní fi ṣe ìrun rasidi dòódèmí jẹ́ ń sáré kírun irú ìrun báwọn ọlọ́run bàtà àlà kò ní tẹ́wọ́ gbà á ṣe àgbàgbé wípé ká farabalẹ̀ wọ̀ lórí ìrun yìí orígun kan ńlò náà tún jẹ́ nínú àwọn orígun èyí tó ń bẹ fún irun. E bó ṣe jẹ́ pé tíyàn bá kírun tí ò ké fatia kò nírun bíyàn bá kírun tí ò rúkú rárá kò nírun bíyàn bá kírun tí ò sùjádà kó forí kalẹ̀ fọlọ́run bó ṣe jẹ́ wípé àwọn tó jẹ́ orígun yìí bíyàn bá gbé jù ú lẹ̀ èyàn ò ní nírun fakadhalika la tasihu sala illa bitumanina bẹ́ẹ̀ náà ni àìfarabalẹ̀ lórí irun irun tá a bá kí tá a farabalẹ̀ wọ̀ níbẹ̀ irú irun báwọn kò nítumọ̀ kankan níwájú ọlọ́run kò sí tọ́lọ́run bá tàn án lá tó fẹ́ fi rúnrún bẹ́ẹ̀ tó fẹ́ fi ṣe òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam anábì ń bẹ nínú mọ́ṣáláṣí lọ́jọ́ kan arákùnrin kan nínú àwọn sàbẹ́ òun náà wọ mọ́ṣáláṣí ó kírun bó ṣe ń kírun tán ó lọ bá nàbì ó sálámà sí i anábì dá lóhùn sálámà ó wá sọ fún un pé irji' fasalli fa innaka lam tusalli ṣẹ́ẹ́rì padà lọ kọ́ lọ kírun torí wípé o ò tí ì kírun yẹn ni pé sọ̀látùkà bá a ti là inú tó kírun ọ̀dà ó ti bàjẹ́ arákùnrin wò pé ń wè kírun bò abánabi ò rí mi gbà mọ́ kírun ní ẹ́ jẹ́ lọ́ọ́ kí lẹ́lẹ́kejì ló bá tún padà lọ ọ̀lọ́ kírun bó ṣe kí lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà ló ṣe kí lẹ́lẹ́kejì ọdọ́dọ̀ ànábì ó tún sálámà sí ànábì dá lóǹtàn ó ní irji' fasalli fa innaka lam tusalli ṣẹ́rí padà lọ kọ́ lọ kírun torí wípé o ò tí ì kírun fàrọ́jà lọ́lákùnrin yìí ló bá ṣẹ́rí padà lọ nítòótọ́ fasọ́là mithlali òwúlayẹ́yìn bó ṣe kí lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà ló tún ṣe kí lẹ́lẹ́kẹta ọdọ́dọ̀ ànẹ́bì ọ̀sálámà bánẹ́bì ṣe wí lákọ̀ọ́kọ́ àtẹ̀kejì iná ló tún wí irji'i fasọ́lì fa'innaka lam tusalli padà lọ kọ́ lọ kírun torí pé ò tí kírun lárakùnrin wa sọ fáwọn bíi pé ya Rasulullah mo pèrè òjíṣẹ́ ọlọ́run walladhi ba'athaka bilhaqqi rasula la uhsinu ghayra hadha fa'allimni arákùnrin yìí ó yà jẹ́wọ́ àìmọ̀kan níwájú ànábì sallallahu alayhi wa sallam ó ní mo fọlọ́run bá tọrọ ọ̀sáyé tó ṣe ọ́ lójíṣẹ́ ọlọ́run ọba òdodo tó fò dodo tẹ́ ẹ mo fi bì ọ́ mo fọlọ́wọ́n bá mi búra pé láò sínú gbèrò hàdá ìmọ̀rún kankan kí má tayọ bí mo ṣe kírun mo ṣe máa ń kírun mo ṣe máa rú kí òní mo ṣe kírun tó bá rí ni kọ́ mi lẹ́kọ̀ọ́ nípa bó anabi sallallahu alayhi wa sallam wa sọ fún pé idha qumta ila sọ́lá fa asbigil wudu gbogbo ìgbà tó bá ti ní lánìyàn tó fẹ́ lọ kírun yára pé o ṣe àlùwalá rẹ̀ ó pé thumma istaqbala al-qibla lẹ́yìn náà kọjú sí kíbla ibi tá a máa dojú kọ tàbá fẹ́ kírun fakabbir kò mú gbólóhùn wá pé allahu akbar ọlọ́run ọba ó mà tóbi púpọ̀ thumma qra ma tayassara ma'aka minal qur'an lẹ́yìn tó bá ké Fatiha tán àwọn súra míì tó bá tún rọ̀ lọ́rùn ké lẹ́yìn tó bá ké Suratul Fatiha tán thumma ruk'a lẹ́yìn tó bá ké fati àti súrà tán wàá rúkú fọlọ́wọ́n ba rúkú farabalẹ̀ ńbẹ̀ hátà tátùmá iná rọ̀kíyàn tó fi farabalẹ̀ wọ̀ níbi rúkú rẹ̀ sọmárùfà lẹ́yìn náà tún wá gbórí òkè kó ń bi rúkú hátà tẹ̀sítẹ́wìyà kọ́ ìmá tó fi nàró dáadáa yẹn ni pé farabalẹ̀ níbi rúkú farabalẹ̀ níbi ìgbórísókè níbi rúkú farabalẹ̀ níbi ìforíkalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi gbogbo ètò ìrun pátápátá yẹn ni pé nu hadithi yìí Ànábì ń jẹ́ àmọ̀ wípé ká máa gbórí òkè ká gbórí lọ́ọ̀lẹ̀ ká nàró ká lọ́ọ̀lẹ̀ eléyìí ò nìkan ò tó ní ntọ́lọ́wọ́n bàtà ńlá tí ó fi gba irun wa yẹn ni pé gbogbo òrùn tá à ń bá ń kí tí ò sí ọkàn ẹ̀dá níbẹ̀ abóǹkì bàlà bàlà bàlà irú òrùn báwọn kò sí ntọ́lọ́wọ́n bá Allah tó fẹ́ fi irú òrùn báwọn kò sí ntọ́lọ́wọ́n bá tí ó fẹ́ fi ṣe ẹ̀yọ́ àjẹ́ abẹ̀rù ọlọ́run eré bàbá lè máa mú ní mọ́ṣáláṣí torí kíni sí nítorí àwọn olóṣèlú tẹ́ fẹ́ dá lóhùn yìí torí ẹ̀nà lẹ́fẹ́ à ń kírun balabala fáwọn èèyàn torí pé ẹ̀fẹ́ ètè délé ẹ̀dákọ̀já bẹ̀rù ọlọ́run bá ọ èyíkéyìí mọ́ṣáláṣí tó ti ń kírun lẹ́yìn imam tí kì í fara balẹ̀ níbi irun ètí ń kí fún yín yá jọ̀wọ́ má rẹ lófò wá mọ́ṣáláṣí mi tó bá ti máa kírun tàbí kẹ́ ẹ pé imam kẹ́ ẹ bá sọ̀rọ̀ bilhikmati wal mu'izati alhasana pé bàbá irun wa bá a ṣe ń kì í ẹ̀yọ́ ajé atún sàlékún ìfarabalẹ̀ kọ́lọ́mọba kọ́ mọ̀ gbà lẹ́sìn fún wa o nínú hadith ètí imam ahmadu tí wọ́n gbà wá musnadu wọn ó ń ṣe sallallahu alayhi wa sallam sọ pé la yandurullahu ila abdin la yuqimu sulbahu bayna ruku'i wa sujudi ọlọ́run bá tààlà kò ní í ṣíjú wo èyíkéyìí nínú àwọn ẹrú rẹ̀ ẹrú tó ṣe pé ńgbà tí bá ń kírun kò ní í jẹ́ kọ́pa ìyẹn kọ́nà dáadáa nígbà ọba gbórí kù ń bi rùkú kó tó di pé yọ lọ fi orí kalẹ̀ yẹn ni pé kìí na ẹ̀yìn rẹ̀ dáadáa lálàfo rùkú àti ìforíkalẹ̀ ẹ dákun bá a bá ti fẹ́ kọ́lọ́mù tàn án lá kó gbójú kù lọ́dọ̀ wa kó gbórí kù lọ́dọ̀ wa tá a bá ti fẹ́ ilé yìí ẹ dákun ẹ jáde pa ń farabalẹ̀ wọ̀ níbi gbogbo ọ̀run èyí tá ń bá ń kí. lára àwọn àṣemáṣe èyí tó ṣe wípé ó ń bẹ níbi irun tààkìrì sọláàtì àwọn wákùtì ha oníkálọ̀ irun lára kámákì lójú ọjọ́ kéèyàn má kírun lásìkò rẹ̀ fàlàyé sọlẹ̀ sọláàtà ìlà ọ̀kọ̀dọ̀kọ̀rọ̀ jàbọ̀ tó wà kò ní kírun àgbàtọ́ bá kù sáà ta kásìkò rẹ̀ ò tó tàbí kásìkò orí o tiẹ̀ ti lọ tán pátápátá ní pàtàkì jùlọ ìrun àsùnbà nígbò ṣe pé kò ní tètè sùn àwọn Yorùbá ní àìtètè sùn ńlá ìtètè jí kò ní sùn lójú ọjọ́ fi kànrànkàn oní ó fi fídíò wíwò oní ó fi ṣe bákan náà ńgbọ̀ bá gbọ́ network news tán ní nine to ten yóò tún kọjá sí Orísun yóò wo play níbẹ̀ yóò tún wo kọ́ńfù lóríṣiríṣi yóò máa sùn bí aago méjìlá aago kan aago kan àbọ̀ ìwọ tó o bá ti lè pẹ́ sùn sọ fún mi bó o lọ sí fẹ́ kí àsùnbà níjàmá ẹ dákun ẹjẹ́ abẹ́rù ọlọ́wọ́n bá kárípà ń kírun kọ̀ọ̀kan ní àkókò rẹ̀ kọ́lọ́wọ́n bá kó gbà lẹ́sìn fún wa ọba tó ní irun ó fi àkókò sí o kò fún mùsùlùmí láti máa lọ irun lára tètè sùn kó o lè bá a láǹfààní láti lè tètè jí síwọ́ tó kí àsùnbà lójú ọjọ́ náfìlà ọ̀yàn àti pé àṣẹ ìtọ́n ó ti tọ̀ sí ọ níhò etí méjèèjì sọ káyà inú alukoran ni nínú suratul maun tọ́lọ́mù bàtà ńlá tó fi sọ pé fawailun lil musallin alladhina hum an salatihim sahun sọ ọ̀túnmọ̀ àyà ni àbí ètí ẹ̀ka ní o ti ń lọ jókòó tafsiru wọn ò tí ì túmọ̀ àyà ọ̀dà ìjẹ́ká gbọ́ lónìí fawailun lil musallin ọlọ́run ní ìparun ìyà tó ju ìyà lọ ègbé kó máa jẹ́ ti àwọn olùkírun kan àwọn olùkírun wọ alladhina hum an salatim sahun àwọn tó ṣe wípé àsìkò ọrùn wọn máa ń fi ráre wọn kì í kírun lásìkò rẹ̀ wọn lọ ìrun lára ni tásìkò rẹ̀ tí ó fi jáde kó tó di pé wọn wà á kì í tàbí ká tẹ̀sọ́ wípé wọ́n ń kírun ṣùgbọ́n ara wọn nìkan òkùtù ara nìkan ní ń bẹ níbi irun ọkàn wọn kò sí níbi irun èyí tí wọ́n ń kí. ṣé àtúnwá ka àyà tí ń bẹnu suratu Maryam ní àyà fifty nine níbẹ̀ tọ́lọ́mù bá tàn án látọ̀ sọ pé fakhalafa min ba'dihim khalfun ada'u salata wattaba'u shahawat fasawfa yalqawna ghayya illa man taaba wa amana wa amila salihan fàwọlà ìkàyàdàkọlọ nàlìjánná ọlọ́run ní lẹ́yìn tí àwọn ẹni ọlọ́run àwọn ànábì ọlọ́run tí wọ́n jẹ́ ní ire tí wọ́n lọ tán àwọn àròlé burúkú àwọn ní àròlódì wọn àwọn tó ṣe wípé àdọ́rùn sọ̀dà wọ́n ra ìrun láre wọn kì í kí ní àkókò rẹ̀ wọ́tábàrún shahwat yòdò yín dín ilé ayé yìí oníàfànlé ìgbádùn ẹnu ìgbádùn abẹ́ ohun tí a ń bá káàkiri nù a ọlọ́run ní fasáwò fàyàlùkọ́ ònà gọ́yà ẹ̀sán àánú èyí tí àánú yìí ẹ̀sán iṣẹ́ ẹbú tí a ń ṣe yìí ọlọ́run ní wọ́n bá pàdé a lọ́jọ́ gbẹ́ni àlùkìyàmọ̀ wọ́n jìyà rẹ̀ ìlàmùtàb ọwọ́ ẹni tí ò ní jìyà tí ó mórí bọ́ ọ̀lẹ́ ń tọ́ba túbá tó ronú pàwàdà tó ṣẹ́rí padà lọ sí ọ̀dọ̀ ọlọ́run wà á mẹ́nà tó tún wá nígbàgbọ́ òdodo tó kó ní nínú ọlọ́run ọba tààlà wàhámìlà sọ́ọ̀lìhà tó tún wá tẹ pẹlẹmọ iṣẹ́ rẹ̀ ní ṣíṣe fàwùláìka yadkhuluna aljanna irúfẹ́ àwọn báwọn wọ́n wọ àlùjánà onídẹ̀ra wala yudlamuna shay'a wọn ò sì ní bùn hàn sí rárá. yẹn ni wípé àáyà yìí ṣíwọ́ tó ṣe wípé lórí irun rẹ̀ àsìkò irun èèkì lásìkò rẹ̀ àsìkò rẹ̀ ó ti kọjá lọ àbí wọ bàbá àti ìyá alákìípọ̀ ọ̀run ti jọlọ́wọ́n ba lójú tí àyà méjèèjì kò dé tí gbọ́ rẹ̀ ni abúrò tí ẹ̀ka hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam èyí tí Imam Bukhari tọ́gbà wá anabi ni man fatati salatul asri fakaannama wutira ahluhu wa maluhu anabi ni ẹni yòówù tírun àlàásárì tí bá ń bọ́ ọmọ lọ́wọ́ tí òkè lákòókò rẹ̀ tásìkò rẹ̀ tẹ́ kọjá ah, irú ẹni báwọn fàkànnàmà wòtìrọ fi àlè bí gbà wípé ó pàdánù ọmọ ó pàdánù aya ó pàdánù dúkìá rẹ̀ bọ́rọ̀ bó ṣe rí níwájú ọlọ́run bàtà ńlá yẹn ni wípé ẹni tí èèbá kírun lásìkò rẹ̀ kì í sàlàsàrì nìkan tásìkò oorun ti ń bọ́ mọ́ lọ́wọ́ akànpọ̀ àkípọ̀ onírun rẹ̀ irú ẹni báwọn bí gbà wípé àjálù kan ó dé àjálù bàláwù àdánwò tó ṣẹlẹ̀ sí yìí ó wá mú ìyàwó lọ ó tún mọ́mọ lọ dúkìá rẹ̀ náà tún tán sí i so bọ́rọ̀ ẹni tí ì bá kírun lásìkò bọ́rọ̀ rẹ̀ bí ó ṣe rí nù ẹ̀yọ́ àjẹ́ abẹ́rù ọlọ́wọ́n bàtà ńlá ká máa kírun kọ̀ọ̀kan lásìkò rẹ̀ ìrun mọ́sálásí òrebi kan bẹ̀rù ọlọ́wọ́n bá ìrun jàmá ńlọ́lọ́ọ̀rẹ́ jù fún mùsùlùmí láti kí. wàmínà ni mọ̀kànlá fáàtì lára àwọn ìyapa àbáwọn àṣìṣe èyí tá a máa ń ṣe lórí irun ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkírun yatahawanun bisatril awra ọwọ́ jábútẹ́ lẹ́lòmíì ń ló fi mú ọ̀rọ̀ bíbo ìhòòhò ara lórí irun bẹ́ẹ̀ ló ń bá ń bọ̀ wá kírun ó lè wọ singlet lásán wá sí mọ́ṣáláṣí ẹlòmíì tíṣàtì òníyọ́ bọ̀ wá níkà lẹ́lòmíì òníyọ́ bọ̀ wá bó bá ti à ń rùkú tí ń forí kalẹ̀ ńṣe ni ṣòkòtò rí ọ̀sọ̀ kalẹ̀ tẹ́mọ̀ wá rí ọwọ́ ọ̀sàlẹ̀ ara rẹ̀ nasallallahu alaihi wa ẹ̀dẹ́kọ̀já bẹ̀rù ọlọ́run bá sáà káyà ti bẹnu suratul A'raf ni ọlọ́ni ya bani Adam khudhu zinatakum 'inda kulli masjid ọlọ́ni lẹ́yìn ọmọ anabi Adam ní pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ bá fẹ́ kírun fọlọ́run bá tààlà eré pẹ́ ń ṣọ̀ṣọ́ lọ sí mọ́ṣáláṣí ni àwọn aṣọ tó o lè wọ̀ lọ sí òde ijó òde àríyá èyí tó o máa ń lọ àwọn aṣọ tó o lè wọ̀ níjọ́ tó bá fẹ́ ṣe ìgbéyàwó irú àwọn aṣọ báwọn náà ni kò máa wọ̀ nígbà tó o bá fẹ́ kírun ta ló fẹ́ lọ pàdé náà ibẹ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ńlọ fẹ́ lọ bá pàdé bàbá wa alhassan albasri ọlọ́mùbánikẹ́ bàbá náà wọ́n ní bàbá yìí tó bá fẹ́ kírun èyí tó dára jùlọ nínú aṣọ rẹ̀ òní yọ wọ̀ àsáwọn yẹn ti máa ń ṣàkíyèsí rẹ̀ wọ́n á nítọ́ ah, bàbá bóòlù ṣe àṣàkíyèsí pé tásìkò òun bá ti tó aṣọ tó tuntun ilẹ̀ máa wọ̀ bóòlù ṣe jẹ́ bàbá ń fan lẹ́sìn wípé inna Allaha jamilun yuhibbul jamal dájúdájú ọlọ́run ọba ọba tó rẹwà ni ó sì fẹ́ gbogbo tíyẹn ọba ṣe tó bá rẹwà ọlọ́run ọba khudhu zinatakum inda kulli masjidin ẹ máa ṣọ̀ṣọ́ ní gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ kírun fọlọ́wọ́n ọba yẹn ni pé ẹ jẹ́ á bẹ̀rù ọlọ́run ọba àwa tá a jẹ́ ẹrúsìn ọlọ́run àwọn aṣọ tí a máa wọ̀ lórí irun ẹ jẹ́ á ṣe àkíyèsí rẹ̀ dáadáa ìrẹ́tọ̀ jẹ́ ọkùnrin tójú bá pààyàn téèyàn ò rí aṣọ wọ̀ èèyàn ò wọ aṣọ tó ṣe wípé yóò bo ohun tí ń bẹ lálàfo ìdodo àti eékún méjèèjì ntọ́jẹ́ òfọkùnrin lórí ìrònú ṣùgbọ́n àwa tá a jẹ́ obìnrin ẹ̀yin màmá wa ẹ̀yin àǹtí wa látòkè yín tí ì délẹ̀ gbogbo ẹ̀ pátápátá ìhòòhò ni ọmọ ah, ọlọ́run bá ní ṣàánú wọn o ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn tá à ń kí ẹ̀yin màmá lọ́jà ẹ̀ ń wá ń kírun ń tòótọ́ ó ṣòro kéèyàn pa títà àti rírà ti kọ̀ wá mọ́ṣáláṣí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ṣe wá wáyé náà àwọn aṣọ tẹ́ ẹ wọ̀ wáyé kìí ṣaṣọ tí tó bo ìhòòhò ara yín lórí irun wọ́n yẹ kálukú wákàtí ẹ̀ ní aṣọ kan àwọn tá a jẹ́ obìnrin bàbá tí ì láǹfààní àti ṣèhà báyìí bàbá tí lè máa lo jẹ̀lìbábà ẹ jẹ́ á ní aṣọ kan tó sì pé aṣọ yìí ńlá máa wọ̀ tá a máa fi kírun kírun yìí kó lè bá a jẹ́ ìtẹ́wọ́gbà mọ́ ni níwájú ọlọ́wọ́n bá ọlọ́wọ́n mọ̀ ní jẹ́ ká kírun àkíṣòfò kọ́lọ́ọ̀bá kó ṣe àánú ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ara obìnrin pátápátá látòkété délẹ̀ lórí irun ìhòòhò ni ayaafi ojú rẹ̀ àtọwọ́ nìkan eyín tó bá ṣe pé ó bá ń kírun níbi tọkùnrin kan ò ti ní rí nínú àwọn tí wọ́n jẹ́ pé wọn ò lẹ́tọ̀ọ́ láti rí ojú rẹ̀ ọlọ́ọ̀bá yóò gbà lẹ́sẹ̀ fún ọ ẹ̀jẹ̀ àkíyèsára ọ aṣọ tí ó transparent èèyàn gbọ́dọ̀ wọ̀ lórí irun aṣọ tó ṣe wípé yóò máa sọ bí tí oríkèéríkèé ara kọ̀ọ̀kan tó wà èèyàn gbọ́dọ̀ wúworú aṣọ báyìí náà kíyàn ló ń fẹ́ kírun aṣọ tí ó lẹ̀ kọjá sẹ̀ríà gbìyànjú máa rí àwọn àwọ̀tẹ́lẹ̀ téèyàn wọ̀ níbi aṣọ irú àwọn aṣọ bá náà kọ̀ wọ̀ọ́rùn ẹ̀já bẹ̀rọ̀ lọ́wọ́ bá àwọn léèsì kan bẹ tó ṣe wípé béèyàn bá wọ̀ báyìí wọ́n sì máa rí gbogbo ara èèyàn bẹ́ẹ̀ níbi tójú rẹ̀ tó fẹ̀ dé tó lóde irú àwọn aṣọ bá náà ẹ dákun ẹ jẹ́ nígbà tá a bá ń kírun ọlọ́run ní jẹ́ ká kírun àkídànù ọlọ́run bá yóò gba ìrun wa lẹ́sìn fún wa lára àwọn àṣìṣe bákan náà èyí tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe lórí irun ádámù tẹ̀mkínì àádọ́ yìí sábà mina sojod bíyàn ọba forí kalẹ̀ fọlọ́wọn ọba lórí irun òjíṣẹ́ láwọn ọba sallallahu alaihi wasallam sọ pé omirtu an asjuda ala sab'ati a'dumi ọlọ́wọ́n ọba mi ó pa mí láṣẹ ó ní bí n bá fẹ́ kírun fún ọlọ́wọ́n ọba kí n fi orí balẹ̀ lórí àwọn oríkèé méje kan gbàtà bí ọmọ adá kọ àwọn oríkèé méjèèjì yìí anabi sọ pé iwájú ọwọ́ ànàkásí mú pé àti iwájú àti mú méjèèjì orí kẹkànnà àtẹ́lẹwọ́ méjèèjì eékún méjèèjì àwọn bí ẹsẹ̀ wa méjèèjì ọjẹ méje ọ̀pọ̀lọpọ̀ olùkírun lásìkò tá a wà yìí tó bá fi orí kanlẹ̀ orí nìkan ni ó kanlẹ̀ imú rẹ̀ kò ní í kanlẹ̀ irú ẹni báyìí náà kò tí irun rẹ̀ kò tí ì yanjú irun rẹ̀ ó kù díẹ̀ káàtó àtorí àti mú méjèèjì ńlá gbọ́dọ̀ fi lélẹ̀ lórí ìrun wa tí a bá ń kí ẹlòmíì sì ń bẹ nígbà bá sọ pé òun forí kalẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó lè ka kò lókè lórí ìrun tàbí kó gbé ẹsẹ̀ lé ẹsẹ̀ dípò kí ẹsẹ̀ kọ̀ọ̀kan kó fi hàn lélẹ̀ kó wá tẹ̀ ẹ́ kó fi kọjú sí kíbla kò ní ṣe bẹ́ẹ̀ lórí ìrun bàbá wa Abdulrahman Asaadi kọlọ̀nkọba nìkẹ́ bàbá wọ́n bi hàn léèrè nípa ẹni tó ṣe wípé رفع بعد أعداء السجود عن لمس الأرض فلتبطل صلاته wọ́n bèèrè lọ bàbá pé tọ́ tabarẹ́ni tó ṣe pé ó kírun aláfọ̀gbà tó fi ń kírun ó gbé oríkè kan náà àwọn oríkè méjèèje èyí tí a ní ká máa fi wólẹ̀ fọlọ́mọba lórí irun ó gbé e sókè lórí irun falitapitolo sọ̀láàtù irun ẹni bẹ́ẹ̀ ṣírun rẹ̀ bàjẹ́ bí àbí rẹ̀ ò tí ì bàjẹ́ fàjábà rahimahullah bàbá yìí wá dá wọn lóhùn pé nǹkan ànàtìrí jùlọhù mọ̀rọ̀fọ́ àtàmìnìtì dá yìí sájìdá ti láàkiri ha lámtàsí àsọ̀látò tó bá ṣe wípé ó gbé ẹsẹ̀ rẹ̀ sókè níbi ìforíkanlẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́ dókè yẹnni pé níbi ìforíkanlẹ̀ tó foríkanlẹ̀ ó gbẹ́ sí òkè kódà ẹsẹ̀ ń padà sílẹ̀ tẹ́ gbóríkò ní ìforíkanlẹ̀ lámtàsí àsọ̀látò bàbá nílò onítọ̀hún ìrun rẹ̀ kò lálàáfíà ìrun rẹ̀ kò ní jẹ́ nǹkan àtẹ́wọ́gbà báwo ló ṣe jẹ́ li'annahu taraka wadi'a ba'd al-a'da torí pé apá kan nínú àwọn oríkèéríkèé ara ètò yẹ kó fi lélẹ̀ ńlọ gbé òkè hàn tí ò fi kalẹ̀ wa laysa lahu 'udhrun tí èyí sì pé bọ́yá àwáwí kan kí sì pé ẹsẹ̀ yẹn ń dùn ní òjò gbé lélẹ̀ kí sì pé ó fẹsẹ̀ pa ojú ibi tẹ́ ẹ pa ohun tó bá ní kó wọn gbé lélẹ̀ yóò máa dà láàmú lórí irun kò láwàáwí kankan lórí irun tí ì ṣe bẹ́ẹ̀ sùúrù ẹni báwọn irun rẹ̀ kò lálàáfíà o ṣùgbọ́n tó bá ṣe wípé wàyínká nẹ́kọ́dì wà dọ́ àhàn àbìl àrùndì fi nafsi sajida wọ́n tẹ́ pé níbi ìforíkalẹ̀ ń lálàfo ìforíkalẹ̀ ń ó ti pilẹ̀ fi ẹsẹ̀ ń àbí oríkẹ́ ń ó ti gbé lélẹ̀ níbi ìforíkalẹ̀ ń thumma rafaha lẹ́yìn náà tó wá gbé sókè wa huwa fi sajida níbi ìforíkalẹ̀ kan náà irú ẹni báwọn fàkọ̀dé àdàrọ̀ rọ́kìnà ńtọ́jú orígun lórí irun ó ti mú wá nítòótọ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà láàyà ń bági ìlàhù dáálíkà kò lẹ́tọ̀ọ́ fún láti ṣe bẹ́ẹ̀ tó jama ẹ̀yọ́ ajá bẹ̀rù ọlọ́run ọba níbi àrùn wa ètàǹkì bó ni ò ṣe ní jẹ́ àkídànù báwo ni kò ṣe ní jẹ́ àkísòfò bó ni irun wa yìí yóò ṣe jẹ́ nǹkan àtẹ́wọ́gbà níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ńlá ń pera wá fún ẹ̀jẹ̀ alákòólé kan nípa àrùn wa èyí tàǹkì ẹ jẹ́ á ṣe dáadáa òjijì oníkú yóò bá ẹnì kọ̀ọ̀kan wa ẹni tásìkò tiẹ̀ bá sì ti le tó báyìí ẹ lọ́mi lára àṣẹ́jú kan kò mà ní í sí i gbọ́ntọ́lọ́wọ́n bá sọ nínú suratul munafikun ọlọ́ni yá ayyuhal ladina amanu la tulihikum amwalukum wala awladukum an dhikrillah wa man yaf'al dhalika fa ulaika humul khasirun wa anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul mawt fayaqula rabbi lawla akhartani ila ajalin qarib fa asaddaqa wa akun minas salihin walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun ọ̀nlẹ́yìn tẹ́ gbàmí gbọ́ lódodo àádáadáa ilé ayé yìí má jẹ́ ọ ká ìròjú bọ́ kó n bí ìrántí ọlọ́wọ́n bá ẹni tí àádáadáa ń tọ́ ntọ́mọ rẹ fẹ́ dà ntọ́ fẹ́ jẹ́ tọ́mọ rẹ fẹ́ jẹ́ ntọ́ fẹ́ kójọ ọrọ̀ ayé yìí ẹni tó bá kọ́ ìròjú bá kó ń bi ìrántí ọlọ́run fàwùláìka ọmọ lọ́kọ́ ọ̀sẹ̀rún irúfẹ́ àwọn báwọn ọlọ́run ni wọ́n ti pọ̀ fó wọ́n ti ṣòfò ẹ wá ná nínú tọ́lọ́mùbá tó fún yín nínú ta fún yín ní àrísìkì lówó ẹ̀ ná ẹ̀ fi dásìtọ̀ ọlọ́run ẹ̀ ná sójú ọ̀nà àdínì ẹ̀ ná ẹ̀ fi gbé súnà níbi sọ̀rọ̀ àlọ́ sálọ̀m ẹ̀ fi gbé e lárugẹ. mi nkọ́bìlì àyè àti àhàdàkùnmọ̀lẹ́mọ́t tètè máa ná báyìí kó tó di pé ikú yóò bá ọ lójijì fayakol nígbà kú bá dé lójijì ó máa sọ fọlọ́n pé lawla akhartani ila ajalin qarib ọlọ́wọ́ bá mi ò ṣe lọ́mi lára di àsìkò díẹ̀ mọ́tì ìgbẹ́mí mi báyìí jẹ́ ń lọ àsìkò díẹ̀ sí i kí n lè máa kírun pẹ̀lú farabalẹ̀ kí n lè máa kírun lásìkò rẹ̀ kí n lè máa kírun bó ṣe yẹ kí n kí i ọlọ́run ní wallahu khabirun bima ta'malun ọlọ́run ọba ọba tó ṣe pé yóò fún yín nírò nípa gbóǹtẹ̀ gbélé ayé ṣe lọ́lọ́run ọba ṣe ní òkúrú ni wípé àwọn ń tà kálẹ̀ láwọn àṣìṣe yìí ẹ dákun ẹ jẹ́ ká rí wípé àmójútó ẹ jẹ́ á jìnnà sí irun wa kọ́lọ́run ọba kó ṣe nítẹ̀wọ́gbà fẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe ní okùnfà ìntàfi wọ àlùjánnà onídẹ̀ra kó ṣe ní ìtutù ìbálẹ̀ ọkàn ìbàlẹ̀ ọkàn kó ṣe bẹ́ẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa ìlú wa ọlọ́njẹ́ rojú ọlọ́njẹ́ ọ̀ráyè ìfọ̀kànbalẹ̀ bánidá sí nàìjíríà lápapọ̀ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk